This the you. we don't want to rely on, uh, let's say, we want to see our, uh, we have to taste it. She will now give them more than to rely on. You know how to So we see our now. I've sent people to say that I want to see her. Hmm? You need give them order. Never. When they get

adjourned sentencing of the second defendant. So for now, the first defendant are convicted, the third defendant are convicted, and fifth defendant. The first defendant was the owner of the top. He has been convicted for conspiracy to order and the third defendant has been convicted for conspiracy to commit murder and murder. The same goes with defendant as well. He has been convicted for murder, for, for conspiracy to commit murder and for murders, Among other uh, several charges, several charges against him. Conviction of uh, seven defendants has been given, but the sentencing is adjourned to tomorrow for the proper sentencing in view of the admission presented to court by his counsel, by a counsel. Ẹ bá a sọ ní Yorùbá nǹkan tí ó ṣẹlẹ̀ nílé ẹjọ́ lè mú pé ní adájọ́ ti dájọ́ olùjẹ́jọ́ alákọ̀ọ́kọ́ wọ́n ti sọ wípé ó jẹ̀bi ìpànìyàn olùjẹ́jọ́ ẹlẹ́ẹ̀kẹta wọ́n ti sọ wípé ní ó jẹ̀bi ìpànìyàn olùjẹ́jọ́ ẹlẹ́ẹ̀karùn-ún wọ́n ti sọ wípé ní ó jẹ̀bi ìpànìyàn pànìyàn pé ní àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn wọ́n jẹ̀bi pé ní wọ́n pa Timothy. ẹjọ́ ẹ bá gbé láti bẹ olùjẹ ibẹ̀. wọ́n dẹ̀ ṣe wọ́n gbìmọ̀ pọ̀ láti pa wọ́n wọ́n wọ́n ṣèdájọ́ fún wọn lórí pé ní wọ́n gbìmọ̀ pọ̀ láti pa Timothy Adégòkè wọ́n tún wá convict pé ní wọ́n pa Timothy ìyẹn olùjẹ́jọ́ alákọ̀ọ́kọ́ olùjẹ́jọ́ ẹlẹ́kẹta àti olùjẹ́jọ́ aláàkàrún olùjẹ́jọ́ ẹlẹ́keje ìyẹn kò jẹ̀bi wípé ó pààyàn pé ó ṣe papọ̀ láti máa ṣe ó jẹ̀bi wípé ní ó dókítà ó ó yí ó ṣe àlùmọ̀jẹ tó present fún ọlọ́pàá ilé ẹjọ́ ti dá lẹ́bi wípé ní ó jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi hàn àmọ́ ìdájọ́ tí ilé ẹjọ́ fẹ́ fún wọn ti fún sí ọ̀la so ìyẹn la máa padà wá gbọ́ ní ọ̀la lẹ́yìn. So, so what can you say about the the ruling on the eligibility of uh, Falana? Uh, so the, uh, concerning the ruling the objection against the appearance of uh, Fela Adesina, Fatima Adesina, and Femi Balana Esquire is that they were challenging our appearance that we do not have the And in response to their various objections to our appearance, we, argue are, we argued and placed before the court that the position of the law that is well set is that for a private legal practitioner to appear to announce their appearance for either the prosecution for any of any party in the case cannot be questioned by the court or even by any of the parties. The position of the law is clear on that. And the court agrees with us that whether we have the written uh, authority to appear for the, on behalf of the state or not, it is not the duty of the defendants in this case to question our appearance. So the court regularized, the court agreed and submission that we are indeed on a firmer terrain in appearing for the prosecution of this case. And more importantly, the court was of the opinion that the, attorney, the state attorney general is a, is a party of the case. If truly, as alleged by the defendants, that the state attorney general did not authorize the appearance of Ben Falana and Chambers in prosecuting this case, the lawyer, the, the dinner would um, have objected to appearance, and from the, the facts um, and the proceedings of the court, no valid objection or no pending application has been raised by the state government the attorney general concerning the appearance of the Kalan and SAN or lawyers from these chambers. So the court dismissed the application of the issue of yàtì. ẹ bá wa sọ ní Yorùbá fáwọn tí ó gbé jẹgẹ. ìkan tó ṣẹlẹ̀ ni ṣe ìpè ní ìdúró wa fún ìjọba níbi kéèsì ìdúró agbẹjọ́rò àgbà Fálànà àti ìpínlẹ̀ àtọwá láti iléeṣẹ́ wọn dúró fún gọ́ọ̀mẹ̀ntì pé ní ní ẹ̀kọ́ ní àbẹ̀ òfin àwa náà fèsì fún wọn wípé ní a ní ẹ̀kọ́ àti ẹ̀kọ́ àti ìlà state government àti àgbọ̀dọ̀ àti general commission láti àbí àbọ̀ ilé ẹjọ́ dẹ̀ jẹ́ wípé ní ọ̀nàrìbù àtọ̀dí jẹ́nẹ́rà wọn ọ̀rọ̀ wa níṣẹ́ tí à ń jẹ tí ẹgbẹ́ mi fálànà ẹsẹ̀ jẹ́ ni wọn wọn á ti wọ́n yàn wá láti wá sọ wípé ní àwọn òfẹ́ kí Fẹ́mi Fálànà kan wá àbí àwọn kéésì ní Fẹ́mi Fálànà ẹsẹ̀ kan wá àbí àwọn kéésì pé ilé ẹjọ́ sọ wípé àwọn òkúkú rí ẹ ní ìwé láti ọ̀dọ̀ wọn wípé ibùgbé táwọn bá tẹ̀ kò sí òfin kan tó sọ wípé ní tí lọ́ọ̀yà ẹnìkan pé olùjẹ́jọ́ kejì abẹ́ni tí wọ́n jọ jẹ́jọ́ lè tako ìpè ojúmọ́ pípé ní gbogbo lọ́yà tó lè dúró ẹni tó bá wù ẹni tó ní ẹ̀tọ́ àti sọ pé kí lọ́yà kan mọ́ dúró fún ẹni tó wù ẹni tó gbéṣẹ́ fún àní kì í kéèsì eléyìí sí honourable attorney general of Osun State ló gbéṣẹ́ fún fẹ́mítálà ní SCN so tí anybody bá máa object sí appearance fẹ́mítálà ní SCN àbí lọ́yà kan fẹ́mítálà ní SCN and chivas ó gbọ́dọ̀ jẹ́ honourable attorney general of Osun State tí ì sí ìwé láti honourable attorney of Osun state níwájú ilé ẹjọ́ títí dèdè pé ní àwọn òun authorize Fẹ́mi Fálànà SAN àbí lọ́ọ̀yà ni wọ́n láti chief of Fẹ́mi Fálànà SAN láti wá dúró fún ìjọba ní kéésì tó ilé ẹjọ́ wá da ẹjọ́ yẹn nù a rí pé padà dúró fún ẹnìkan ẹbẹ ẹbẹ ẹbẹ fún ẹnìkan. tí wọ́n bá ti da ẹjọ́ tán bẹ́ẹ̀ tí wọ́n dẹ̀ ní tọ̀ ẹ̀jẹ̀ bí ẹ̀sùn báyìí ẹ̀jẹ̀ sí bí ẹ̀sùn báyìí ẹ̀jẹ̀ bí ẹ̀sùn báyìí nǹkan tí òfin sọ ni pé òfin fi ààyè gba lọ́ọ̀yà agbẹjọ́rò fún olùjẹ́jọ́ láti dìde pé ní àwọn wà mí ẹ ti sọ wípé ní ó jẹ̀bi àmọ́ ẹ dàpọ̀ ẹ bá fi ojú àánú wò láti mọ̀rú ìdájọ́ tí ẹ bá fẹ́ fún òfin fààyè gbà tí ó bùbá tó má dẹ̀ ti sọ bẹ́ẹ̀ yẹn àwa tó jẹ́ prosecution àwa náà ní ráyè a ní right láti fèsì sí ìkan tí wọ́n bá sọ èsì táwa dẹ̀ pọ̀ ní gbé ní nípa ìjẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kan olùjẹ́jọ́ àkọ́kọ́ olùjẹ́jọ́ ìkẹta àti olùjẹ́jọ́ ìkarùn kí olúwa ló tẹ̀lé e tí òfin sọ àmọ́ nípa olùjẹ́jọ́ ìkejì tí a bá wo ojú gbogbo ẹjọ́ tí kálukú lò láti ìgbà ìpasẹ̀ olùjẹ́jọ́ keje ni a ti rí òkú ọ̀rọ̀ kẹsì tó ní èmi fi wá nílẹ̀ láti ọ̀pọ̀ olùwà ló ń pẹ́ ní wọ́n ti ní ó jẹ̀bi àmọ́ tó olùwà ló kó gba etí agbẹjọ́rò rẹ̀ sọ wọlé nípa nípa bí wọ́n bá ṣe dá ẹjọ́ fún nǹkan tí àwa ṣe àdúró fẹ́nì kankan nínú kéèsì. kí ni orúkọ kí ló kọ tó dìbẹ̀yìn àti ìfẹ̀dà. adéníyí adéníyí adérọ̀gbà adéníyí adérọ̀gbà ni orúkọ tó dìbẹ̀yìn. fifth defendant. Oyètúndé Kazeem. Oyètúndé Kazeem. àwọn méjèèjì ló gbà ló sọ ló jẹ́rìí níwájú ilé ẹjọ́ pé àwọn méjèèjì làwọn jọ gbé òkú pẹ̀lú ìwà adédọ̀yìn láti lọ jù. àwọn méjì pẹ̀lú ẹyọ forty returns no conflict. ilé ẹjọ́ sọ wípé kí ọdún mélòó ni ilé ẹjọ́ kan sọ wípé kí eh, Ramon Adédoyin kó lò ní ẹ̀wọ̀n tó di pé. ọdún mẹ́wàá fún ẹ̀sùn àkọ́kọ́. ẹ̀sùn conspiracy pé ní wọ́n gbìmọ̀ pọ̀ láti fẹ́ pa èèyàn ó ní ọdún mẹ́wàá pé wọ́n wá pa èèyàn ní ẹjọ́ dájọ́ kú ọdún mẹ́wàá. ní ẹjọ́ ti dájọ́. kí ló dé tẹ̀ tiẹ̀. Ah. Thank ìdájọ́ òun. ìdájọ́ òun jẹ́ ọjọ́ kan tí a ti lè tí ẹ ti ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ sí ohun ìdùnnú ni wípé mo ṣe òtítọ́ ní òní wípé òdodo fìdí múlẹ̀ ní òní. ọ̀dà a gbọ́ pé wọ́n ní pé nínú àwọn tí ó jẹ́ olùjẹ́jọ́ pé wọ́n ní pé kí wọ́n lọ yẹgi fún àwọn kan ṣé lóòótọ́ ni. Mm -hmm. ìdájọ́ ẹ̀sùn ó kàn wọ́n mọ́lẹ̀ ṣùgbọ́n ẹnìkan ó máa padà lọ́la láti wá gba ìdájọ́. àwọn méjì tí wọ́n ní wọn rí àrídájú ẹ̀sùn wọn yẹn àwọn mẹ́ta tí wọ́n ní wọn rí àrídájú ẹ̀sùn wọn ṣé wọ́n ti free nìyẹn ni àbí wọ́n ti dá wọn sílẹ̀. ọ̀dà ẹ ṣe púpọ̀. please. Uh, gẹ́gẹ́ bí a ṣe sọ fún yín pé tó bá ṣe ń lọ a ṣe máa máa mọ́tò yín létí nílé ẹjọ́ gíga jù ní Ọ̀ṣun ní Òṣogbo níbi tí ìdájọ́ ikú tó pa Timothy Adégòkè tó ti ń wáyé gẹ́gẹ́ náà lẹ ti gbọ́ tí lọ́ọ̀yà tó ṣojú Adégòkè Timothy wípé tó ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ bí ìdájọ́ ilé ẹjọ́ bó ṣe lọ tí ilé ti sọ wípé kí wọ́n yẹgi fún Abdulrahman Adédoyin wípé kí wọ́n yẹgi fún un ó ti jẹ́ wípé wọ́n kọ́kọ́ sọ wípé kí kó lọ sáàbù ten years in prison kó tó di wípé wọ́n ọkọ̀ yẹgi fún un ẹlẹ́ẹ̀kejì ó sì kéde wípé ọmọ Abdulrahman Adédoyin tó ń jẹ́ Rahim Adédoyin wọ́n declare rẹ̀ wanted wípé kí.